mo gba ẹ̀san ẹ̀ padà. bẹ́ẹ̀ ni iye tí mo ṣe fún yàn mo gba ẹ̀san ẹ̀ padà mo jẹ ìyà ẹ̀ padà wọ́n ṣe fún mi ṣe rí mẹ́tọ̀dù tí mò ń tá à ń lò nú gúrùpù náà tó padà lò fẹ́mi gan fúnra mi wọ́n á pè ó yá wọ́n ní kọ́ lọ pè ẹ̀mí pẹ̀sì gbọ́tọ́ máa máa pè wọ́n ti fẹ́ẹ́ dopa o wọ́n ti dopa ní Libya wọ́n ti fẹ́ẹ́ dopa ní kinní kan o irọ́ ni gbogbo ẹ o ẹ má gbà wọ́n gbọ́ that is what they do láti jẹun o ìbàjẹ́ kan bá yéèyàn jẹ náà ń ṣe láti jẹun o don't believe them o it's a lie every colours black many people wọ̀nyẹn tẹ̀ ń kọ́ ọmọ àárẹ̀ jẹ̀ ní àárẹ̀ ń jí ni o òun sọ fún yín pé mostly àwa táwa nàìjíríà tó jẹ́ wípé à ń wá ìrànlọ́wọ́ lọ sórí facebook pé bóyá wọ́n á fún wa lówó ẹ má gba ẹ má <laughs> tẹ́ bá ṣírò dátà torí àwọn náà kan tó ń ṣe Mm-hmm. Yes now we fit ourselves jẹ́ to fún ẹ náà blocking ẹ ti lọ open account ìbúrúkú ẹ̀yin wèrè ẹ pọ̀ ẹ ẹ má bìlífù o ẹ gbọ́ pé wọ́n gbé kọ́là kan wá yẹn náà wọ́n ṣe pé òun mọ nílé kinní kan ṣe bí wọ́n ṣe fún mi gan wọ́n pẹ́ tọ́lá wá fún mi ẹni tí mi skul tí mi lọ tí mi mọ̀ rí rárá kò lè sọ story mi kò lè sọ pé ibi báyìí ni mo lọ skul kò lè sọ ó kàn gbé wá kò sí dára ẹni jìnnì ẹ̀yin ẹ̀dẹ́ ti gbàgbọ́ ẹ̀ ti bìlífù wọ́n ń bayé wọn jẹ́ ni o irọ́ ni o irọ́ ni o wọ́n fẹ́ wọ́n fẹ́ bayé yẹn ni ẹ̀jẹ̀ wọ́n fẹ́ pa ni o wọ́n fẹ́ kẹ́ni yẹn wọ depression kó lọ kú dànù ni o ẹ má bá wọn lọ́wọ́ nínú iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ o. àwọn àgbẹ̀ wa ìyá ìyá ìyá wèrè ń bì kan ìyá ẹ̀kú sí kọ́tà ìyá ẹ̀mọ tí ògógóró yó bàbá ẹ̀ ṣe kinní kan irọ́ ni o àwọn oníṣẹ́ ibi ni o àwọn búlì ni o àwọn tó ń fi tó ń ba èèyàn jẹ́ tó fi ọ̀hún náà fi ń jẹun àwọn ni o kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o believe them at your own risk. yes believe them at your own risk ṣé wá rí kan tó wá bà mí lẹ́rù níbi tí mo nígbà tí mo wá padà tí mo wá padà get get back to my sense mo wá lọ wo wípé ẹni tí mi ìmọ̀ rí màá wá jókòó máa gbà màá wá padà lọ wọn previous show mi mo pé ẹ ṣé mi rèé lẹ́ni tí mi ìmọ̀ rí ń bọ̀ mo ti mọ̀ ń mo ti rí ń mo ti kọ́ ń mo ti rí rọ́bùrúkú tí mò ń pa yìí kí ló dé èmi tí mo dẹ̀ hate irọ́ tí ì bá parọ́ lẹ́gbẹ̀ẹ́ mi mo mọ̀ máa hate irọ́ ẹni bẹ́ẹ̀ o mo máa ń pa àwọn irọ́ ńláńláńlá àwọn irọ́ gidi àwọn àràmọ̀kà irọ́ àwọn bọ́ọ̀bù irọ́ òun lẹ wá ń bá lẹ́nu mi. ẹjọ́ irú ẹni tí mo bá wọn pawọ́pọ̀ tí mo bá wọn búlì jẹ ẹni tí mo bá wọn pawọ́pọ̀ tí mo bá wọn bà tiẹ̀ jẹ́ yẹn ẹni tí mo bá wọn pawọ́pọ̀ tí mò ń ṣe tí mò ń sọ̀rọ̀ ibi nípa ẹ̀ yẹn mo bèrè lọ́wọ́ yín ẹ̀yin èèyàn ṣé tẹ́ni yẹn bá ń wá wó ṣó mi yẹn tó bá jẹ́ ẹni tí ò lọ́kàn tó dáa àbí kó nira ẹ̀ kó dira ẹ̀ mú dáadáa tó bá lọ gbé nǹkan jẹ ẹ̀jọ̀ ta ló pa tẹ́ni yẹn tó bá wá lọ gbé poison jẹ ta ló pa ẹni yẹn torí à ń sọ̀rọ̀ nípa malias báyìí Awa Facebook blogger speaker ọ̀ràn yìí àsọ tara wa àwa ọ̀làdẹ̀ ń tan live chat tá à ń kọ̀ dẹ́ẹ̀mù àwọn malians sìn àwọn malians ń ṣe ayé ń rí ẹ̀yin tẹ̀ ń pa àwọn èèyàn silently lápasáyé ẹ̀yin ń kọ́ ẹ̀yin tẹ̀ ń destroy ilé onílé tẹ̀ ń fún ní depression ẹ̀yin ń bá mi papọ̀ yí mi ká ó ní sọmọ nù hmm, bàbá yìí wàá ṣe oríire o àwọn ọmọ ìyá dẹ̀ dá gan o torí ẹ wà lára àwọn tó jẹ́ kórì mi ó tètè pé ẹ ní sọmọ nù ọlọ́run ọba ń gbọ́ hmm. ẹ òkìkí àwọn ọmọ yín á kàn tó jẹ́ wípé wọ́n máa máa wá yín kiri ni ẹ jọ̀ọ́ ẹni tí mi ò mọ̀ rí tí mo gbọ́ wípé ẹgbẹ́ burúkú tí mo wà wọ́n ń ṣe àràbù fún ẹni yẹn wọ́n ń ba ayé ẹni yẹn jẹ́ ìbínú wọn bá wọn gbé ọ̀rọ̀ yẹn wọ́n bá wọn fẹ́ lójú màá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ màá gbèpè wọ́n pèpè lẹ́ni ẹlẹ́ni tí mi ò mọ̀ rí màá gbèpè lórí fàì torí wípé mo rí fíwàsì fíwàsì máa pa mí bí ọtí fíwàsì máa pa mí àwọn ẹni àwọn àwọn èèyàn dáadáa ló wò mí o kì í ṣe àwọn èèyàn gidigidi tó wò mí bí eléyìí àwọn èèyàn gidigidi ló wò mí o àwọn ẹranko èèyàn àwọn àwọn tó jẹ́ wípé depression ti bà ti wọn jẹ́ táyé wọn ti ta àwọn olówó mi o inú inú mi wá máa dùn màá máa fẹ̀ fún màá máa rojú màá máa kúrò màá máa ga màá máa ṣe báyìí màá máa ṣe báyìí màá máa ṣe báyìí lórí ayé aláyé àti àwọn gúrùpù tí mò ń pèlè èèyàn ń gan tí mò ń torí ti bẹ́ẹ̀ ń ṣe bí lọ lórí burúkú sí i àti wọn ti ń gbẹ́ kòtò yí ni ká àti wọn tí wọn wí pé ọmọ èyí ti ní fáàmù ọmọ yìí ti lọ mọ́ wọn lára o ọmọ yìí ti ṣe léyìí o ọmọ yìí ti ṣe gbá o kí ló dé ọmọ yẹn ra mọ́tò àṣẹ wọn ti ń gbẹ́ kòtò yí mi ká àṣẹ wọn ti ń gbẹ ráǹdì àṣẹ wọn ti ń plánù àṣẹ wọn ti ń ṣe gbogbo oríṣiríṣi kan tó fẹ́ ṣe tèmi ò dẹ̀ mọ̀ tí mo wá ranjú mọ̀rọ̀ ayé aláyé tí mo fèsì ìṣẹ̀dá oníṣẹ̀dá tí mo bẹ̀rẹ̀ sí ní ba ayé ẹni ẹlẹ́ni àwọn ẹni ẹlẹ́ni jẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní gbẹ̀dà ọ̀ràn kò fìwé pè mí o mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní ojú kòkòrò olè òun ló bì mí lọ bá inú ẹgbẹ́kẹ́gbẹ́ history mi mo fẹ́ máa mú wá síbí fún yín èmi ò bá ayé èèyàn jẹ́ ń bímọ èmi o mi ò ní tan life chart báyé èèyàn jẹ́ mọ́ tó bá bú mi gan màá kàn ta sí ẹ fẹ́rẹ́fẹ́ màá dẹ̀ fi ẹ́ lẹ̀ ni Yes, ma, I stole the money. Yes, you're not lying. But I thank God I'm stealing the money. I invest it on something. Your guy that you are fighting for are stolen for masses. Masses ó ń jáde lọ́wọ́ àwọn masses of indoko. Take <laughs> a Ṣé kò ṣọ́ọ̀kì ẹ? <laughs> You don't know you are stupid but I will let you know you are stupid téèyàn bá stupid tí Obama bá stupid èèyàn your man sọ fún ni you are stupid èmi stole money from people mo fi ṣe farm mo fi ra mọ́tò mo fi ń live Me, ò fi tọrọ jẹ I can stand on my own láì tọrọ jẹ sí but ọ̀gá ẹ̀ tó ń fight fún stole from masses ó stole from general public ó fi ń dó okó hmm. ṣé yẹn ò ṣọ́ọ̀kì ẹ ṣé ó ṣọ́ọ̀kì àbí ò ṣọ́ọ̀kì ẹ ẹlẹ́yìí fúnra yín lẹ́ẹ̀mọ́ fúnra yín léèwọ̀ jẹ́ Adéwọlé Mariam Abdullahi kí leléyìí mi ẹni yóò yé mi o. Ah. <laughs> àbí kò yé yín kò fìwé pè mí o mo sọ fún yín tẹ́lẹ̀ o I have been coming up gradually then I have been coming up gradually then mo ti ń ní four hundred viewers mo ti ń ní three hundred viewers mo ti ń ní four hundred viewers tó yẹ kí n dòkó mi gẹ́gẹ́ kí ọ̀rọ̀ máa maintain viewers yẹn kó ọ̀rọ̀ máa lọ sókè gradually bẹ́ẹ̀ page mi wọ then mo ti ní ten thousand followers láìsí pé bóyá mo join fracas o mi ò join group o ní group o mo ti ní ten thousand followers kò yẹ yín tó yẹ kí n dúró pẹ̀lú ibi tí ọlọ́run tò mí sí téèyàn ò bá ti gba kádàrá gba kodoro orí pé mi ò fẹ́ dúró ní sùúrù gba ìṣòro ẹ̀kọ́ ni mo padà sí i sùúrù tí mi ò lè ní tí mò ń kánjú tí mò ń ranjú mọ́ nǹkan tí ò sí orí ẹ̀kọ́ mo padà sí i. wọ́n ní sùúrù àti ìkánjú wọ́n ní ọgbọ́n ọgbani. bó ṣe lé ọkọ ló sáré wọ̀ wàá padà sáré jáde ni tọ́lọ́run bá tò ẹ́ síbì kan tó o bá ti ní sùúrù wàá padà bọ́ síbi tí ó ti sí wrong place ni. ó yẹ kí n rọra jó mi jẹ́jẹ́ ojú kòkòrò ẹ bá ń kọ́ ọ̀tí ẹ̀ ẹ̀jọ̀ ẹ bá ń kọ́ ọ̀tí ẹ̀ gbé ibi tí mo ti wà ní oko ẹja tí mo tó tó ti rẹ̀ mí dáadáa yẹn ẹ má gbé picture ilé sí o ẹ má kọ́ tì mí lé ẹ má mi gbé sí kẹ wá sọ pé Tóyìn Ìdọ́gàngàn ṣe nǹkan kan báyìí báyìí àbí ká sọ pé kọmíṣánná agbẹ́ran àbí kọmíṣánná ògbínigbìndé tó ti yé yín àbí kí ló orúkọ tẹ̀tẹ̀ tó máa ń pè mí yẹn àwọn orúkọ yẹn mo dẹ̀ láìkì wọn torí ẹ fi ń polówó mi ni tó máa ń sọ̀kan ingrate kẹ́ni ó sọ pé báyìí báyìí báyìí báyìí kẹ́ wá kọ́ọ̀tì ẹ̀ ojú kòkòrò òun ló sì ní bọnú ẹgbẹ́kẹ́gbẹ́ God bless you I love you ranjúranjú ranjúranjú kọmíṣánná ranjúranjú agbẹ́ran ẹ bá ń fi ṣe headline ojú kòkòrò òun ló tì mí débẹ̀ tó yẹ kí n dúró jẹ́jẹ́ mo wá lọ wọnú ẹgbẹ́kẹ́gbẹ́ mo wá lọ wọnú ẹgbẹ́kẹ́gbẹ́ mi ìwà rọrùn ọ̀sán sùn mi rọrùn alẹ́ sùn kò sí oorun fún mi kò sí sinmi ẹjọ́ ni bí aláfiṣe bí mo bá ti ń kó lórí láṣà báyìí màá lọ máa wo ẹni tó bá tó bá bú mi màá lọ máa wo èsì tí mo fẹ́ fún màá lọ máa kọ́pì kìíní à mo ṣe iṣẹ́ mi mi fẹ́ gbọ̀n bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ áfíríkà fúdù àwa ńlẹ̀dẹ̀ mi tí mo fẹ́ ṣe mo ṣe iṣẹ́ èmi fẹ́ gbọ̀n ó dára ṣe náírà ètò ṣe Mohbad nìyẹn Mohbad ní ẹ̀bùn orin Mohbad dẹ̀ fẹ́ blow ṣùgbọ́n kò fẹ́ blow gradually bó ṣe lọ bọ́ sáàárín àwọn malians ẹ wo ọ̀kan tó padà hẹ́ǹd ẹ̀ èmi mà nìyẹn o ẹ mà ẹ mà mọ̀ mí kí o kí n pẹ̀lẹ́ tèmi ẹ mà mọ̀ mí kí o tí wọ́n fẹ́ pè mí kọmíṣánná gbẹ́ran ẹ bá fẹ́ pè mí ẹ pè mí dáadáa ẹ pè mí kọmíṣánná agbẹ́ran. àbí local village man woman ẹ pè mí láwọn orúkọ tó dára kọmíṣánná ẹlẹ́ran àgbẹ̀ kọmíṣánná agbẹ́ran àgbẹ̀ ń tẹ́ máa pè mí nù. No ṣẹ́rẹ́ni tó ṣẹ́rẹ́ni tó ń kọ́mẹ̀ntì yẹn tẹ́ ẹ̀ sí yẹn one person ẹni kan ṣoṣo náà ṣì ni ṣùgbọ́n ara àwọn iṣẹ́ tí mo sọ fún yín wípé they have a group wọ́n fọ́ọ̀mù group. wọ́n múlẹ̀ sí what do you want i'm not calling you wọ́n fọ́ọ̀mù group. wọ́n wá open fake profile bíi like bíi twenty wọ́n á fi kan kọ́mẹ̀tì bí wọ́n á fi kan kọ́mẹ̀tì bí ọ̀hà. Ah, wọ́n gba iṣẹ́ ni bó ṣe wàyẹ tí bá lo eight hours lórí ṣáàtì àwọn àbí kò ní lọ torí wípé tó bá kúrò bí pẹ́rẹ́ ọ̀gá ẹ̀ ó máa jẹ pilibidi ìyà lọ́wọ́ ẹ̀ ó máa kà sí betrayal ó dẹ̀ máa disclaim ẹ̀ ṣe mọ̀ wípé ó gbúdọ̀ ṣiṣẹ́ bí iṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọn ò ní shortlist yẹ sára àwọn tó máa gba ten thousand naira bíi Richard card sùúrù Mohbad kó rọra máa kó dáwà kó máa kọrin ẹ̀yẹn díẹ̀díẹ̀ kó lóun rọra máa bó ṣe blow náà ló ṣe máa blow ṣẹ́rí ẹni tí a ti kọ oríire mọ́ ẹ́ kò sí ni ó lè pẹ́ á ṣe oríire yẹn ṣá ni ẹni tá a kọ owó mọ́ kò sí bó ṣe lè pẹ́ á ní owó yẹn ni ẹni tá a bá kọ owó mọ́ tó bá gbèyàn mẹ́wàá ṣoògùn owó wà láì kò ní jẹ́ àṣírí àpadà tú ni. ẹni tá a kọ owó mọ́ tó bá pò ọṣẹ sódà àti ọṣẹ dúdú pọ̀ fún tó bá pè ní ọṣẹ àwúre pé ọṣẹ owó tó bá ti lè wẹ̀ báyìí á jẹ́ fún torí pé Ọlọ́run ti kọ́ ọmọ ni. ẹ̀dá kan ò lè fúnyàn lọ́rọ̀ ẹ̀dá kan lè fúnyàn lówó ẹ̀dá kan lè sọyàn dolóríire láì ṣe mímọ̀ sí ọlọ́run olódùmarè bẹ́ẹ̀. àìní sùúrù mi ló jẹ́ ń lọ bọ́ há. àìní sùúrù mi ló jẹ́ ń lọ bọ́ há tí mo wá gbọ̀n yẹn gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ tó ń ba ayé èèyàn jẹ́. ẹgbẹ́ tó ń destroy life ọmọ nìkejì ẹjọ́ tabakàn tiẹ̀ máa wá sọ̀rọ̀ ọlọ́rọ̀ gan ṣèbí ká sọ díẹ̀ ká mẹ́nu kúrò ní àà máa ń mẹ́nu kúrò láwa búlì yìí àwa kíláàsì àwọn àwa facebook kíláàsì wọ̀nyí àà máa ń mẹ́nu kúrò kíá ọ̀rọ̀ ọlọ́rọ̀ àà máa ń kúrò ní díẹ̀ a máa lọ wá extra ṣe àti extra cushion àmọ́ máa gbé pílò sí di sí àmà jòkó màmá ba yé èèyàn jẹ́ màá ní màmá ràn dímọ́ sí àmọ́ ni. ẹ wá ní tiwa gan òbúrú ju malias lọ. wọ́n á wá títí ṣe wá ń ṣe débi bísínẹ́sì tó bá ń ṣe. wọ́n á ṣe wọ́n á ṣe ṣe ṣe débi bísínẹ́sì tó bá ń ṣe. If you are into any business, they will make sure they bring it down. If you are in a company working there, they will write petition on, on, on, on your name and send it just to destroy you. They will want you to come out and cry. When you cry, is their own joy. They are killers. tó bá bá bọ́ta ẹ rí gbà tí mo rí pé ah, àwọn pípù yìí wọ́n máa ti ṣe yín tí wọ́n máa ń ṣe fáwọn èèyàn wọ́n máa ẹ mọ̀ mi ò lè gbà tí mò ń ṣe fáwọn èèyàn wọ́n dánwò báyìí tí ń báyìí mo bú sẹ́kún ni kò sẹ́ni tó kọ́ mi tá ń bí mi tí mi ní sunkún mo sunkún dànù dànù. but kí ni ìṣòro ẹ gan wọ bọ̀bọ̀ yìí ṣé bọ̀bọ̀ ni àbí gẹ́gẹ́ tó ń kọ́mẹ́ǹtì tó ń ṣe ń oríṣiríṣi profile ban mi fẹ́ ban mi fẹ́ ban ban from stream suspend delete Mama máa block ẹ life history mi mo fẹ́ fi ṣe chat tó wọ́ sọ̀rọ̀ Mohbad ṣe rí iye tí Mohbad ń ṣe ẹ má bú Mohbad pé kí ló dé tó fi lọ síbì kan ojú kòkòrò ni àti pé tá a bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run tí èèyàn ò bá nígbàgbọ́ ẹni tí gbàgbọ́ ẹ̀ bá ti kéré tó bá ní ìgbàgbọ́ kúkúrú lórí Ọlọ́run tó bá fi gbàgbọ́ ẹ̀ sí ọkàn èèyàn sára èèyàn pé ẹni ló lè ṣe é tó jẹ́ kí gbàgbọ́ ẹ̀ rọ̀ mọ́ Ọlọ́run wípé Ọlọ́run wọba lọba tó lè bá mi ṣe é ọ̀rọ̀ wọn máa ń rí bíi ti Mohbad àti èmi náà ni. mi kì í sùn aago kan mo máa wà lórí láìfù aago méjì òru màá wà ńbẹ̀ ṣẹ̀dẹ̀ wá rí àwọn búlì wọ̀nyí àwọn tó ń búlì àwọn blọ́gàsì ọ̀ràn tó ń ba yéèyàn gẹ́ yìí wọn kì í wọn kì í wọn kì í wọn kì í wo táìmù o anytime ni torí àwọn gangan fúnra wọn ò oorun wọn wò wípé wàá máa sùn bì kan wọn wò wípé likely kó busy they will come out and start their chats and you must be there. If you are not there, you are not lawyer. mo wá bẹ̀rẹ̀ sí ní jà. Ja torí pé mo ti wọ ẹgbẹ́kẹ́gbẹ́ mo bẹ̀ sí ní fèsì ẹni tó ṣẹ̀mí àtẹni tí ò ṣẹ̀mí mi ìfẹ́ máa dárúkọ anybody mọ́ bọ̀ bó bá ṣe ń bí mo ṣe wá lọ ń wo àwọn ṣáàtì yẹn pé ṣèmi náà ni mo ṣe ṣáàtì fún ọmọ nìkejì ní bí eléyìí mo mà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ti ìgbúrò wa burú sẹ́nì kankan nu wọn ọlọ́run dẹ̀ ní jẹ́ ń gbá burú sí wọn gbogbo ẹ̀yin pápátá tí mo kọjú ìjà sí tí mo bú a kàn ń sọ̀rọ̀ ni ìyá sábọ̀dù gan ṣé bí mo gbèjà gúrùpù tí mo wà òun kò fìyà sí ẹgbẹ́ tó mo bú ìyá sábọ̀dù náà mi ìmọ̀ ìyá sábọ̀dù rí kò mọ̀ mí rí mi ò sí lára àwọn tí ìyá sábọ̀dù lè mọ̀ rí kí ló fẹ́ fi mọ̀ mí rí ṣé mo lówó ni ṣé mo lọ́lá ni ṣé wọ́n mọ orúkọ mi ni ṣé wọ́n mọ̀ mí ni èmi ebìnà èmi ọmọ oko èmi local girl èmi kọmíṣánná gbẹ́ran èmi nagúnagú èmi olè kí ló fẹ́ fi mọ̀ mí kí ló fẹ́ fi mọ̀ mí ṣùgbọ́n torí wípé mò ń wo wípé ibi tí mo wà délé tó ń tó ń bu èmi náà bá kọjú sí ìyá yẹn mo bá bẹ̀rẹ̀ sí ní bu mo bú ṣégè sí lára ìyá oníyà tí mi mọ̀ rí mo bú ṣégè sí ìyá oníyà lára many many gbogbo wọn náà gbogbo àwọn yẹn láwọn pé ẹ eh, this is your turn ó yá gbogbo wọn bẹ̀rẹ̀ sí fire back pé ìwọ ọmọ ládàradà ìwọ ọmọ ìwọ ọmọ tẹ́ntẹ́nu ẹ mú dabẹ lọ yìí ó yá this is your now your turn àwọn náà face ẹ wọn mọ̀ wípé kì í ṣe nǹkan tó fọta pé mo ṣe yẹn pé mo ṣe but because they want to òun náà fẹ́ gba revenge tiwọn. òun ni ò ṣe dáa kéèyàn bá wọn jọ yẹn gbẹ́kẹ́gbẹ́. ọmọ tá a bá ti bí nílé rẹ̀ kì í rìnrìn àrè hmm. tí mo rí wípé wọ́n tira bọ̀ mi báyìí tán fèsì mi báyìí ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ wo story ẹ wo ẹ gbogbo yín lájọ wà ń bẹ fún àǹfààní ẹ̀yin tẹ́ jẹ́ new members mi tẹ́ ẹ tẹsẹ join mi torí pé ẹ rí i pé mi ò búlì mọ́ tẹ́ join mi wọ́n fẹ́ jọ mi sùn ni wọ́n ní mi ò gbẹ́ran ránṣẹ́ wọ́n lẹ́ran tí mo gbé wá òkè wọ́n ní mo gba owó ẹran wọ́n ní mi ò sẹ́ẹ̀dì ẹran sí wọn wọ́n fẹjọ́ mi sun ẹni tí mo pè ní olórí níbi tí mo ti ń ṣe ẹgbẹ́ tí mo ti join group tí mo ti ń dà lọ́sàn-án lóru tó ń ṣépè fún mi ṣépè fọmọ mi ṣépè tí mò ń gbé ìjà láì fìwé pè mí o èmi máa ma fi klọ́ọ̀sì sí o láì fìwé pè mí torí ojú kòkòrò olè tó tó tí ì ṣe pé mi ò ṣiṣẹ́ o mo níṣẹ́ tí mò ń ṣe o. Hmm. torí ojú kòkòrò olè wọn á lọ bá wọn jọ ẹgbẹ́kẹ́gbẹ́. mo bá ènìyàn jàjà nudity mo bá ènìyàn jàjà owó mo bá ènìyàn jàjà pé wọ́n bá sùn wọ́n bá sùn ìgbà ni mi bá jà tó tọ̀sán tòru wọ́n wá fẹjọ́ mi sùn pé mo gbẹ́ran pé mi ò gbẹ́ran wá pé mo gbowó lọ́wọ́ àwọn mi ìgbẹ́ran wá wọ́n ṣe ṣége ṣáàtì fún mi lọ́jọ́ náà bó ṣe dìde ló ń ga ló ń kúrú ló ń dìde ah this is a scammer this is a kinikan this is a that we no no no no no no no ah mọ́nì mi tí mo ti mọ̀ tí pátápátá tí mo ti mọ̀ kí tó bẹ̀rẹ̀ ọdún nation rárá. àwọn èèyàn ń pè wọlé pé rárá obìnrin yóò dé kí n ṣe bí adẹ̀ ti bára jàre á ní no no no no akọ́tì fóònù mẹ́ni yẹn lẹ́nu ẹ̀bá dẹ̀ ṣe sùn ẹ̀bá dẹ̀ wádìí ọ̀dẹ́dẹ́ no no no no no no my mommy cannot lie bó ṣe bọ́ lẹ̀ báyìí ẹni tí mo ti fèsì tó ti bu dáadáa nígbà tó wà ní second fèsì tó ti bu dáadáa tí o sì kan tí o fi abẹ́ ìwé tí o sì kan tí o old body ara ẹ̀ tí o sì kan tí o ti ṣe fún ẹni ẹ̀ tó láìsà tó tún lọ bẹ̀ ó ti sọ fún pé kó go on òun mọ̀ pé kò rí ìlì ó ní kó go on ó tó wá tó pàṣẹ àtìláwọ náà àtúndọ́ ìwọ̀n náà àtúnṣe tòun. People now started started retaliating wọ́n wá retaliate gbogbo búlì tí mo ti búlì wọn torí tiẹ̀ wọ́n bẹ̀ sí retaliate ẹ̀ fún mi. ẹgbẹ́kẹ́gbẹ́ ò ń ṣẹgbẹ́ tó dára life history tèmi lèmi fi ń ṣàlàyé fún yín mo ń fi ọ̀rọ̀ ayé mi ṣàlàyé fún yín ni most especially ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ jẹ́ upcoming stars torí mo mọ̀ wípé ògo sì pọ̀ àwọn ìràwọ̀ pọ̀ tó ì máa dìde torí wípé kò ní torí ẹnìkan dúró ó máa máa lọ síwájú sí ni everybody máa máa gba ni kò sẹ́ni tí ò ní ga. ìgbà kan wà tó yẹ pé irú wa á lẹ̀ sẹ́ẹ̀kì wa á lẹ̀ á pààkì wa sẹ́gbẹ̀ẹ́ tá à ní lè tí àwọn ọmọ tó tún kàwé torí wọ́n torí wọ́n torí wọ́n pé dáadáa tá dìde tó ní fẹ́ gbọ́rọ̀ tiwa ìmọ̀ tọ́rọ̀ wa ò ní nítumọ̀ mọ́ àgbà ìgbà kan náà bẹ́ẹ̀ sì ń bọ̀ tó jẹ́ pé ìwọ tó olóòmọ̀ ọ̀rọ̀ sọ ìwọ tó ológo tó ní fíwàsì tó ní sọ̀pọ̀tàsì tó ní fáàsì tó àti dẹni àná tí àwọn àwọn àwọn ọmọ tó ń bọ̀ yìí wọ́n lè máa worú wa yìí kán láwa làwọn fẹ́ wo àwa máa jẹ́ local champion gbà yẹn ni. kò sí bó ṣe lè túṣì túṣì tó àwọn ọmọ kan máa dìde tá a jẹ́ ológo nínú sọ̀rọ̀sọ̀rọ̀ tá a jẹ́ ológo nínú social media tá a dìde tá a sọ̀rọ̀ tá a yá gbọ́ wọn tá a gba ẹsẹ̀ gbẹ́. olóṣèdá kéèyàn máa ṣe gẹ́gẹ́gẹ́ máa lo ìgbẹ́ wisely. she doesn't like me i didn't say she like me pẹ̀lú tuntun la open kun page mi mi ò ló láìkì mi yáyí sábọ̀dọ̀ láìkì mi bẹ́ẹ̀ ni kò láìkì mi ò parọ́ kò kò sí rọ́ńbẹ̀ you are not lying wèrè ọmọ òfò wàá ṣe iṣẹ́ ikú ah, àánú ẹ̀dẹ̀ ṣe mí ṣá àánú ẹ̀dẹ̀ send your card number let me try let me let me send something to you you are trying iṣẹ́ iṣẹ́ ẹ̀ta lẹ́nu you are the first person to wọ́n á fún lówó lórí Facebook send your card number please send your card number don't ask me why oh please oh if you don't understand my chat go and start my chat from the beginning so that you know the reason why i'm saying it they should stop bullying Can't you bully me let them stop they are killers. bullying àwọn àwọn tó ń bull Don't ń bull èèyàn tó ń bully èèyàn they are killers we should stop it i'm once among them mo ti sọ mo wà lára wọn tẹ́lẹ̀ Ọlọ́run yọ mí kúrò ni so i'm giving the reasons for people to stop it if you if you don't know Adeola people should stop bullying people kì í ṣe gbogbo àwọn èèyàn lára èèyàn gbà láti láti lè receive hit bullying kì í ṣe gbogbo èèyàn ló lè gbà á kò ṣe gbogbo èèyàn ló ní thick skin láti láti láti láti gbà mọ́ra they should stop it. kọ́yé bàtẹ̀yàn jẹ́ ẹ tán ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ ẹ̀ mọ̀lé ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀nà ẹ̀ tẹ́ ẹ̀ bá délé tẹ́ ẹ̀ bá dóko tẹ́ ẹ̀ mọ ẹnìtì nípa ẹ̀ ẹ tán live wá tan gbogbo àgbáyé ló ń wo onítọ̀hún o tó ń wò yín o gbogbo ibi kíbi ni gbogbo kíyẹn lọ ẹ máa báyé èèyàn jẹ́. ẹ máa báyé èèyàn jẹ́. They should stop it. in tí mo ṣe sí èèyàn wọ́n ṣe padà sí mi mo gbà á mo gbà á mi ò rárá gbé mi ò ní ṣàkàtàkà mo sun ẹkún kíkorò mo sunkún gan pé ẹ àṣé bó ṣe rí lára èèyàn rèé àṣé àwọn nǹkan burúkú burúkú tí mò ń sọ nípa èèyàn àṣé bó ṣe ń dùn wọ́n rèé. wọ́n ní amúdàpá ni kì í jẹ́ kán fi kó torí òun